Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Bibeko, Oju gbogbo wọn ló ṣe betray. The same thing tó máa ṣe fún ya Òsínwín tó pè ní godmother. I am not under anybody. I don't answer to anybody. I want to have my own team. Oh, sì ní team kankan tele. Emi abike ni the first person tí mo launch lórí Facebook. Emi lo wa bá pé báwo náà ṣe ń show. Emi lo wa bá pé kí n kí n máa kọ́ ẹ bó ṣe máa bọ́ta pé kí n dẹ̀ máa ṣe which I did many years back after tó ti sáàbù sáàbù ń bì báyìí ó bẹ̀rẹ̀ sí ní lọ ó dúró táì dúró lọ́hùn wọ́n ní kó wéjì ogun sọ́gá ẹ̀ ó kan ṣódà pàdé máa pa sórí òwe tán máa ń sọ pé gbogbo ibi tágbàlagbà jókòó sí ibẹ̀ lọmọdún igbe ń ba gbogbo yálà àbúrò ni ọmọ kan ṣiṣẹ́ lábẹ́ mi ni o or not àdúrà fún mi fun gbogbo yín ni pe ke galaye léyìí tó bá dúró dédé kẹ́ ga kí ẹ ga bí Ọlọ́run bá ní láyé ẹ máa ga jù mí lọ kẹ́ ga gbogbo ibi tó bá yẹ kẹ́ ṣe dé lórí ire tẹ́ bá ti dúró dédé nǹkan ọ̀dùnnú ni kémi train ni ọmọ kí n dẹ̀ rí pọ́mọ yẹn ń ṣoríire lójú mi kí n sì máa support ẹ̀ I cannot count iye ọmọ tán ti ṣoríire lábẹ́ mi nínú tíìmù yìí tínú mi dẹ̀ dùn but you went to Ifẹ̀ o fẹ́ lọ sífẹ̀ bọ́sẹ̀ Bọ́sẹ̀ Awósùnlé Ìdòwú tó package ẹ lọ èmi ni mo fún gbogbo status tó ń lò listen those are the ones you call mommy you always say we know people you know nobody I made what a Bọ́sẹ̀ what she is today fún mi kudos sori pé kó tó lò wọ́n against mi wá jókòó kó wá lọ wo bínú mi ṣe rí pé so I made Bọ́sẹ̀ Bọ́sẹ̀ òun anybody kò wálé in twenty years èmi ni mo introduce ẹ sí kábíyèsí eléjèsè ọlọ́wọ́ síbí ló dẹ̀ gbé wá bá mi pé ọmọ ẹgbẹ́ ni pé ó ní iṣu pẹ̀lú àwọn family Victor King òun náà dẹ̀dẹ̀ ó narrate gbogbo story ẹ̀ wọ́n torí pé ó jẹ́ ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ gidi ni Bọ́sẹ̀ Bọ́sẹ̀ ò sínú ẹni tó máa gbé pọ̀n gbogbo nǹkan tí Bọ́sẹ̀ ń lò lénìí I made that who she is ní Nàìjíríà èmi Àbíkẹ́ ni mo fi gbogbo ẹnu ni mo fi sọ tán kai gbọ́ mi she was a nobody living abroad ò mí ní pé ẹja mọ̀ nkankan òun level ẹ̀ náà nìwọ náà lèmi ìwọ náà wò yìí ṣé bí gbogbo ọjọ́ ayé ẹ̀ ló fi gbé lóyìnbó ó yẹ kó ti slap ọlọ́pàá kó sọ fún wọn kó mọ̀yàn kó wá lọ gbá wọn ti fẹ̀ pé kán wá gbèjà ẹ̀ bóyá wọn ò ní tẹ́ bóyá wọn rán ẹ pé kó lọ fọ́lọ́pàá létí Bọ́sẹ̀ Kóìkì was a nobody Kóìkì ló ń jẹ́ tẹ́lẹ̀ Bọ́sẹ̀ she was a nobody ìyẹn dánkù yẹn inú mi ló dáa jù tí mo fi wénú because bàbá nífẹ̀ẹ́ sọ pé ẹ má fi orúkọ àwọn sí anything tó bá ti ní ṣe pẹ̀lú murder case pé àwọn ò mọ nǹkan kan nípa ẹ̀dá nobody should call him pé bọ́sẹ̀ ló gbé ẹ wá pẹ̀lú ọmọ mi kan tó ń pè ní Tóyìn Pẹ̀pẹ̀ wọ́n lẹ tiẹ̀ pláàni bọ́sẹ̀ pláàni wọ́n ló fẹ́ fọlọ́pàá gbọ́ lọ́wọ́ ṣíbíjọ tọọsì mo ní baba ńlá kó bá ba ẹ ò tó bẹ bọ́sẹ̀ yálà ya ya ẹ kò tó bẹ bọ́sẹ̀ bó o bá dán òbí mi bá kó mẹ́ta nù dílé ẹ kí n fi san fún ẹ padà pè mí ní bastard mo sọ bẹ́ẹ̀ fún ọkọ tí mo fẹ́ fún ní ọ̀sán yìí pé kábíyèsí tó bá dán wò máa palẹ̀ mọ́ àwọn ti pálásì yín máa fi mẹ́ta rọ́pò tẹ́ bá dán wò odidi twenty years ló fi wóyún èmi mo fún ẹ ní dónà kẹ́ẹ́ ilá ò ní ga títí kò ga jò ní rè lọ káfàtà má sọ bẹ́ẹ̀ láyé ẹ bọ́sẹ̀ má jẹ́ kó hun ẹ̀mọ́ tó máa fi kú wàá wálé bó o bá rọ ọmọ nú ẹ̀yẹn tó o sì máa wálé èmi mo fún ẹ ń twenty years rèé tó tún gojú àbí mo fún ẹ ń dónà mi ò kọ̀ fún ẹ ń dónà odò lórí sọnù àìmọye olórí lálágbọ̀n àìmọye olórí ní alágbọ̀n dọkà sí máa rìkọ́ọ̀dù ẹ̀ kó máa sẹ́ǹdì ẹ̀ sí bàbá bó ṣe ń sẹ́ǹdì ẹ̀ o máa sẹ́ndì ẹ̀ ok wà á bá mi ń bẹ̀ ọmọdé hmm. yìí wà á bá mi ń bẹ̀ ẹ lè lọ́bọ̀ mí kẹ́ lò ó ẹ lè lò lọ́dọ̀ ti tèmi sórí o le hold up to it mò ń bọ̀ mi ń bọ̀ o màá fi ya torí o ti lọ sọ́nsìn ní sùúrù o jẹ́ n fi kan lára àwọn iṣẹ́ wọ̀nyí ẹ ní sùúrù ẹ̀yin tèmi kí leléyìí House of TMS Twenty 2021 awo ni of Ife sponsoring Abike Jagaban on Facebook wahala eri aberi good um another one hold on this is another one what year is this again Twenty 2021 awo ni of Ife sponsoring Abike Jagaban eri aberi on two deep. then ó wá show ó ṣe ṣó lórí ẹ̀ ó pe gbogbo àwọn bàbá ọ̀ní ní kọ́kọ́ ló pè ó ṣe ṣó fún olútorí yẹn kábíyèsí mi náà yes or no Kilo de to tó wá kijo kijo padà sí sí ààfin ọ̀ní kí ló kọ kábíyèsí nífẹ̀ẹ́ àti elégese àti bọ́sẹ̀ àti tóyìn pẹpẹ nínú ọ̀rọ̀ murder case there is a mother allegation against you if baba should support you i've told baba pé ṣé ẹ rántí story Timothy àti Adédoyin ṣe mọ bó ṣe lọ lórí Facebook ẹ má jẹ́ kán wá fi ra yín ẹ má jẹ́ kí dọkásì wá kó bọwọ́bọwọ́ bọ̀ yín lọ́wọ́ ẹ má jẹ́ kó wá depo sáàlà yín gbogbo ẹ̀ ni mo ti sọ fún wọn lẹ́nu pé ẹ má jẹ́ kí bọ́sẹ̀ kó gbé ìdọ̀tí ẹ̀ wá ka yín mọ́ ẹ̀yin admin mi anytime tẹ́ bá rí Bọ́sẹ̀ Awósùnlédòwú lórí ní chat mi ẹ block ẹ everywhere off my pages oore ni mo ṣe fún ẹ ibẹ̀ kọ dọ̀kátì ìwọ náà gbèdì fún mi pé inú ẹ ti dájú hmm? <coughs> tẹ́mi ò bá ṣe lóore ìwọ ò lè rí lẹ́ni kó máa pè ní mọ́mi kò wúlò láàrin obìnrin ẹgbẹ́ ẹ̀ lọ títí kan tẹ́lẹ̀ lágbájá ń live abroad ò make yín lẹ́nìkan ẹ jẹ́ n sọ fún yín àfẹ́ni tó bá dúró déédéé fúnra rẹ̀ tó dúró tán oore ló bá wá sọ́dọ̀ mi àánú ló bá wá sọ́dọ̀ mi ó dẹ̀ gbà ó wá gbà ẹ ti mọ ra àwọn èèyàn tó pé tíyàn bá ṣe wọn lóore wọn á kó ẹ̀yìn gbogbo ìwọ àtàwọn tó bá yín papọ̀ síra yín wọn á kọ̀ bẹ́ẹ̀ tí ẹrú spiriti dọ̀kásì ló wà lára bọ́sẹ̀ náà ọmọ mi Tóyìn Pẹpẹ tó ń gbé káàkiri ọmọ mi she was like a daughter to me not sister daughter cause I can birth her ọmọ mi tó ń gbé kiri ọmọ mi tí wọ́n bọ́sẹ̀ ń gbé kiri lé ní gbogbo àwọn èèyàn mi tó kó nínú tíìmù yìí ẹni tó bá jẹ́ tèmi nínú tíìmù wọn ò ní bẹ́ẹ̀ ṣe èèyàn kan ló sẹ́ndì bíi kó wá sí bébí ṣàwà ẹ fún yẹn tẹ́ni ẹ sọ fún ẹ pé àwọn ò mọ̀ ẹ́ rí àwọn ò mọ̀ yọ ṣọjọ́ṣọ́ lọ́ńtà wọn olórí wa tó introduce ẹ sí àwọn ìhun tó bá mú ẹ tó lè ṣàbòsí ẹ má pè nọ́mbà wọn má invite àwọn sẹ́niwé ẹ̀ bẹ́ ṣe má ń bẹ̀rẹ̀ nìyẹn ẹni tí mo mọ̀ ẹ́ trú ẹ̀ ò baje, ṣèbàjẹ́ ò ń bàjẹ́ ó dẹ̀ fẹ́ káwa wá sí pàtí ẹ̀ káwa wá bẹ́ẹ̀ ṣe bébí ṣàwà kò ń ṣẹni tó introduce wá sí ẹ ló ń bàjẹ́ yẹn ò wá gbé Dorkas ò ní kó lọ bá bàbá pé kó lọ sọ ọ̀rọ̀ títẹ ẹnu ẹ o ìyálájẹ ló gbé lọ́n last year ìwọ ló gbé wá lọ́dún yìí pé kó wá sọ̀rọ̀ ẹnu ẹ̀ kẹtorí kò bú bàbá rí o wọ́n má bá ẹyin lòdù gbogbo fídíò tẹ́tí ní kò bú bàbá rí àbá yín kò síta ó ní kò bú bàbá rí o níwọ tó ẹ pé la tiẹ̀ lájọ ń jókòó lájọ ń sọ̀rọ̀ ṣe ẹbí tó ṣe bọ́sẹ̀ bó ṣe kórìí rẹ tó máa máa nírú ọmọ òṣìwò lélẹ̀ pé ẹ ṣáà má dá lóhùn ó wá lọ mú ọmọ mi tó yìn pẹpẹ mọ́ra ọlọ́wọ́ ṣíbí lọ Ifẹ̀ oníkí tó yìn gbéra tẹ̀lé lọ sífẹ̀ ọmọ ni tóyìn jẹ́ sí mi tóyìn kan náà tó bá ní ẹ ọmọ yín yẹn ó ti bẹ́ jù ọmọ yín tóyìn pẹ́pẹ́ yẹn ti bẹ́ jù ó ti bẹ́ jù ẹ ṣàṣọra fọmọ yín yẹn so òun ló wá da lọ́wọ́ tiẹ̀ ń sí ó convert ẹ̀ sí side kò sẹ́ni tí mi ò lè dá sí bin nínú gbogbo yín mo ti fóun lẹ̀ fún pé bó ṣe jọmọ mi tó I'm ready to bin you with anybody I hate two-faced people I don't fight over friends because tẹ bá jọ ọ̀rẹ́ mi gangan ẹ lè ṣe in the first place I know my own people ẹ fún mi ní kudos oore ni mo ṣe fún gbogbo yín rìkíṣí ló pa yín pọ̀ tẹ́ fi dọ̀rẹ́ ó dẹ̀ sọ ń kábíyèsí ìyẹn ọkọ ẹ lójú wọn mo sọ kò wọn lójú pé bàbá ẹ dúró déédéé lórí eléyìí èèyàn kì í gẹṣí obìnrin jẹ́jẹ́ ni mo jókòó tẹ́ wá fẹjọ́ ẹ̀sùn mi gbogbo bó ṣe gbógun tìyálé pé ọmọ tí mo gbé wá bá yín o ó gbógun tìyàwó yín o mo dẹ̀ tún pè wọ bọ́sẹ̀ pé kí ló ṣe é tó ò níwà tó ò rí wà fìtì àmú ẹdẹ́bì kan jẹ́jẹ́ onítọ̀hún dókòkò lóhùn wáyà wòwọ́ ló sọ pé òun ọkọ̀ dandan mo ní àwọn ọlọ́ba ló lè fẹ́ àwọn náà ń fẹ́ púpọ̀ púpọ̀ mo ti gbé ẹ lọ mo introduce ẹ olóòlọ Nàìjíríà in the last fifteen àbí twenty years mo ní kò má ta tẹ̀lé mi nìṣó ní twenty twenty one yes or no ó débẹ̀ tán lágbájá sọ pé tàgbẹ̀jù sọ pé lágbájá sọ pé tàmẹ̀dù sọ pé ìwọ náà ló ń gbẹ́jọ́ gbogbo wọn wá bá mi àti tìyá lájẹ àti tàwọn olórí tó kù ìwọ ló máa ní lágbájá sọ pé tàmẹ̀dù sọ pé kìnní kan sọ pé à ah, ìyá wa ìyá wa ó bẹ jù ìyá wa ìyá wa à ah, ẹni sùúrù máa mo ti rí wá ẹ èmi ti sọ fọlọwọ síbi pé èmi ò fẹ́ wàhálà túlétúlé lélẹ máa jẹ nígbà mo sì ti fiẹ́lẹ̀ láti last tí mo sọ ń kábíyèsí yẹn ọkọ ẹ̀ fúnra ẹ̀ ìyẹn bàbá Ẹlẹ́jìṣì pé èmi ò fẹ́ ní nǹkan kan bá ẹ̀ ṣe torí èmi ò mẹjọ́ rò ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe rí mi yóò yàtọ̀ síbi ṣe wà nulẹ̀ mi ò mọ ẹjọ́ rò ní ìṣẹ̀lẹ̀ mo ti fún ẹ nǹkan tí máa fún ẹ jẹ direct bọ́sẹ̀ mo sì sọ fún ẹ má pagó mi mọ́ láyé ẹ good riddance to bad rubbish I blocked you off lẹ́yìn yẹn o wá lọ o wá ń wọnú inbox eh, Adéfẹ́mi tó ní PA mi òun ló kọ́kọ́ gbé lọ sọ́dọ̀ elejese sí palace yín they have a is one remote village in Ifẹ̀ ibẹ̀ náà ń pè bẹ́ẹ̀ ó kọ́kọ́ gbé bọ́sẹ̀ lọ eh, ó gbé PA mi lọ oníkan fún lóyè Tóyìn Pẹ́pẹ́ fún ara ẹ̀ ọ̀dọ̀ mi ló ti pàdé Tóní ní ọdún tí mo ṣe birthday ni mo gbalé mo kó everybody síbẹ̀ tí gbogbo wọn gbádùn tá jọ lọ ṣe party tí Tóní màmá ṣe bọ̀dá Adéfẹ́mi bọ̀dá Adéfẹ́mi ọ̀dọ̀ mi gbogbo yín ti pàdé pátá mo sọ fún yín pé Amazon lèmi Àbíkẹ́ mo ń create network fún gbogbo yín láti pàdé láti múnú yín dùn ni so none of you can ever bury me ẹ máa sá lóògùn ni kò lè jẹ ẹ máa sá lérè ni ẹ dẹ máa kó sínú kòtò yẹn fúnra yín ẹ máa sáré àsàpọ̀júdé now ó wá gbé dọ̀kásì lọ sọ́dọ̀ kábíyèsí ó pè látọ̀wọ́ ní kí Tóyìn mú lọ kó lọ sọ fún bàbá pé kí bàbá gbọ́ tẹnu Dorkas ṣé bàbá lọ́lọ́pàá bàbá ládájọ́ question one kí ni interest ẹ nínú ọ̀rọ̀ murder case ó gbọ́dọ̀ ṣọ́ sínú ilé ẹ̀ èyí tó gbé dání tó gbé sínú tọ́lọ́ ń jàjà bẹ́ẹ̀ gbà lẹ́yìn twenty years àbọ̀dún mélòó ló ti lóyún gbẹ̀yìn ó máa aṣọ kíwọ náà lè bè orí adé torí a mọ̀ péré tó sá nìyẹn láti bá yálẹ̀ fi gbàgbàgà èmi wá jẹ́ mọ̀ pé irú èèyàn báyìí ní èmi wá jẹ́ ṣe é lóore Emi wá jẹ́ mọ̀ pé túlétúlé fọ́bi fọ́nrán ni ẹ́ èmi wá jẹ́ ṣe ẹ lóore máa jẹ́ gbé ẹ lọ mo mà dúpẹ́ pé rúbẹ̀ yẹn ni mo gbé ẹ lọ ìyá àbèjì tó bá jọ́dọ̀ àwọn ọba ńláńlá tí wọ́n ní ṣégi owó ọmọlẹ́ńlẹ̀ ìwà mà bá lé ọlá jẹ́ mo mà dúpẹ́ pé mi ò ṣe kinní àwọn tó kù lẹ̀ fún ẹ the same thing lẹ fun kabi kábíyèsí ara mọ̀kọ tẹ pakuru mọ́ girlfriend ẹ̀ wọ àti bàbá tẹ bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ ẹ̀ tó ń ra mọ́tò fọ́kọ ẹ̀ tẹ dẹ̀ mẹ́yìn òun àtọkọ ẹ̀ tẹ kọ́ síra wọn débi pé sọ pé kó lọ fọlọ́pàá gbé ọba ó rí pé túlétúlé gbà ní ọ̀dàlẹ̀ tí ò ṣe ṣe lóore èmi gbẹ́ lẹ́yìn ò lè fi gé mi jẹ òbọ́sẹ̀ àfi tó bá máa wọ́ lẹ́yìn pátápátá mo ti sọ fún bàbá pé lórí ọ̀rọ̀ dọ̀kásì yìí mi ò ní gbọ́ mi ò ní gbà mi ò jìbù rẹ̀ ìjọba ló pe èmi kọ́ níjọba gbogbo yín tẹ́ ń gbẹ lẹ́yìn tẹ́ bá kọ̀ fẹ́ fìdọ̀tí rárá yín bí ọ̀rọ̀ Timothy àtàdédoyin ṣe lọ lọ̀rọ̀ yín ṣe máa dà ẹ̀sùn apààyàn ẹ̀sùn pé wá ìjọba ń pè yín ó yàtọ̀ sí pé kẹ́ máa sọ pé fẹ́ sẹ́tù èmi àti ẹ̀ láàrin ilé tí ó bá jẹ́jọba tán tó jẹ́jọ́ tán ẹ lè pè mí tó bá wù mí máa foríjì bí ó wù mí máa ní pé mi ò fẹ́ láàráùndì mi torí èmi mọ̀ pé kò lè rí iṣẹ́ iṣẹ́ kò lè yé iṣẹ́ bí ṣe gbogbo promises kò kí ń jẹ́ kí bàbá rí gbogbo nǹkan tóun ṣe ó dẹ̀ fẹ́ dé mo fẹ́ kán mú ẹ lọ́mọ wọn àbí kí wọn náà máa lọ sọ́dọ̀ ọ̀ni ohun ẹ̀ àmọ́ òye iṣẹ́ bí ṣe ó sọ fún wọn pé kán bèmi àti ẹ parí ẹ pé ó fẹ́ parí ìjà wa withdraw case Abuja mo sọ fún wọn pé ó gbọ́dọ̀ withdraw we must go ahead and whatever I give serve you back you must also accept it cause wàá no ẹjọ́ While no wàá náwó ọ̀nà Dorcas wàá náwó court this is just the beginning jẹ́ ká máa mú bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn godmother máa gbowó fún ẹ kọ́bìnrin tàtọ̀rìn kọ́kùnrin tàtọ̀rìn wọ́n ní káwọ ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ nínú àwọn méjèèjì èmi ti make ara mi available fún ẹ má withdraw any case ọ̀rọ̀ yóò ń ṣe àárín èmi àti ẹ sá kúbẹ́kúbẹ́ káàkiri láti silence mi will not work they won't work To bá fẹ́ bẹ̀bẹ̀ àbí o fẹ́ parí ìjà on the side it's a total different thing but you still have to go which I maintain my stand to all those baba But you must answer to the Nigerian police force whether you like it or not regardless of those backing you I want nọ́mbà kí ẹ yìí èmi èmi àbí kí ọlá mi òun ni wọ́n lò débi tí wọ́n dé mo dá sọ́kọ wọn mo dá síyàwó wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ojú tẹ fi ń wo ìmì àbíkẹ́ kì í ṣe ètò jẹ́ how there o mo máa ń fowó bá wọn ṣe máa fi gbogbo ẹ̀ bá wọn ṣe máa fọmọlúàbí bá wọn ṣe mo dẹ̀ ṣòótọ́ pẹ̀lú wọn bọ̀bọ́sẹ̀ déyàn tẹ́ pé bá ti mú débì kan ó máa ráǹdì gbogbo èèyàn yín up a lọ máa pè wọ́n lẹ́yìn ẹ̀yin mi wà ní ọmọ ẹ̀jẹ̀ tìmù tó wọnú inbox yín tó wá ń fún yín ní thirty thousand twenty thousand tí bá ń kọ́ gbogbo yín nípa lọ́yàltì ibi láti pàdé but where our boss say we are not going we are not going when our boss turns back from somewhere pé òun ò lọ we all had the loyalty of turning back with her because àwọn ènìyàn ò ní nǹkan tó fẹ́ fún yín ebi ò pa yín now e mo iye yín tẹ́ ṣe follow boss e. eh E mo iye yín tẹ́ jọ mọ́ ejetin tí ẹ ṣe follow boss e. when you follow her when i find you following her i i block you i don't care how long you have been here I don't want to know. I don't want to know èmi mo gbé wá bá yín ẹ mọ̀ rí. Since tó jẹ́ òun ló lọ ń ṣeṣẹ́ ẹbí ẹni tó wà nú oyún tó lọ ń ṣeṣẹ́ ẹbí. Pé kàn fi dọ̀ka sílẹ̀. Kí wọ́n da kéèsì wọ̀ ló ń gbé wọ̀dà wọn lọ́ba lọ. lo mélòó ló wá mọ̀? Ọba mélòó ń ṣìfà wú etí ẹ̀ mọ̀? Hmm? Mélòó ni wọn ló máa ṣílẹ̀kùn fún ẹ? Ṣé gbogbo rẹ́kọ̀dù tó ṣe lẹ́yìn náà ó máa jẹ́ kán ṣílẹ̀kùn fún ẹ? You don't even have what it takes to gain access to those mighty ones. To bá ti jáde pápápá wa máa ṣe àtàché, boríyàwó gọ́vnà bí tọ́kọ ẹ mú ẹ yale. wàsáré ṣe. Ó ní ìyálé, ìyálé ò ṣe bẹ́ẹ̀. Kó máa ṣeṣẹ́ bí káàkiri. Kí ló dé tí yẹn jókòó jẹ́? Bí yẹn bá mi látòkèrè yẹ́sìmá yẹ́sìmá ló máa fi gbé mi wọlé. Ìwọ ọmọ aṣa lásán blame we. ta ni ká ko sholo bí kò tó gbé rọrùn ọ̀hún wá ká mi mọ́lé tó lọ́mọlúàbí ni ẹ èmi wá jẹ́ ṣerú oore bẹ́ẹ̀ o ti kì bọ́ ẹ Tóyìn tó máa ń sọ fún mi pé kémi sá fún Tóyìn o ọmọ mi yìí ti ní kébékébé jù o ti kì bá bẹ́ẹ̀ o ti róhun náà ṣẹ́ o fẹ́ ṣe bọ́ọ̀sì o lè ṣe bọ́ọ̀sì rántí pé ìyá wa ló máa ń pè mí ìyá ẹ yẹn ni mo ṣe máa jẹ́ bọ́sẹ̀ bó ṣe olórí eréje ṣe jù bẹ́ẹ̀ lọ ìyá ẹ ohun tí mo ṣe jẹ́ ìyá ẹ mo máa fi wọ̀n ẹ ní ìyá yín tó máa ń pè yẹn mo máa fi wọ̀n ẹ wàá sọ láyọ̀ mo ti sọ fọ́kọ ẹlẹ̀ pé màá fi wọ̀n ẹ́ it does not end lórí ọ̀rọ̀ Facebook ẹni bí two face person ni tule túlétúlé so o fẹ́ kọ́ máa pariwo orúkọ bàbá lori social media but ìwọ ló lu ọkọ ẹ pé kí ọkọ ẹ gbé Dorkas bàbá eléjèsè se ń bẹ ń jẹta plan ẹ lọ gbọ́ ọlọ́pàá wá pé kán wá gbé ọ lọ́wọ́ síbí bàbá ńlá kò bàbá yín tẹ́ bá dánwò tí mi bá gba mẹ́ta padà padà ẹ pè mí bastard i message your husband tí mi bá gbà fún ẹ padà in a terrible way pé èmi Àbíkẹ́ pè mí ní bastard ṣó ló ya wèrè ni ìwọ ọmọ túlétúlé yìí ìgò mọ̀tẹ́sì. ẹranko òun ni ẹ bọ́sẹ̀ ẹranko so wà lára àwọn tí dọ̀ka sì ń ṣe mọ́mì mọ́mì mọ́mì ìwọ kẹ́ mọ́mì èmi náà lẹ́gbẹ̀ẹ́ kan àṣẹ níbi ní ẹ́ èrònú bọ́ọ̀sì olórí dáńkú anyway ṣòro ọ̀rọ̀ tí ẹ̀gbẹ́ kan i can't deal with this gbogbo yín tán ní kí n pè ẹ̀rí ọkọ̀ ò jẹ́ kẹ́ lè gbé fóònù níbi tẹ́ ṣeṣẹ́ bí àbòsí kẹjẹni lẹ́sẹ̀ béèyàn bá ti ń yọ lẹ̀dà ìwọ̀n burúkú máa ń yọrù yín ṣe ni. ihun burúkú máa ń yọrọ yín ṣe ni àfi bí sólóore bí àwọn tó kù òun nìwọ náà fúnra rẹ èmi ò nítorí yín kí n yóre ṣe torí kì í ṣẹni tá a ṣoore fún ní sán à ń ṣoore nítorí ọlọ́run ọba ni àmọ́ ọlọ́run kan náà ló sọ pé bá a bá ṣèyàn lóore tó bá gbàgbé wọ́n ní ká ṣe règún lórí irú yín kẹ́ ẹ bá lè rántí láì sáwa kan kò sí ẹ̀yìn I made you who you become today. Gbówó ẹ tu eto ẹ tó tó tán l'Amẹ́ríkà tó ko ní kò yẹ kó wá nǹkan mi wá sí Nàìjíríà kó wá fowó fọ́kọ. Wá ti wá mú ṣéńjì gbogbo sálárì ẹ̀. Wà wá máa kó. Wà máa wọnú inbox àwọn Dorcas. Wà wá máa impress ẹ̀. I just sent you 200. I sent you 300 bí bàbá fúnra ara wọn bá gbé dọkásì wa mo máa gbé bàbá wa sí bíbá wa sọ fún gbogbo ayé pé bàbá ló ń sọpọtì dọkásì mo ti sọlẹ awífúnni kó tó dání àgbàjàkadì lórí ọ̀rọ̀ pé wọ́n pààyàn ẹrù ìdílé tí wọ́n pa ọmọ ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí yín don't support injustice tó bá jẹ́ lórí ọ̀rọ̀ míì ní bọ́sẹ̀ lónìí tí ò ń ṣe ti dọkásì kí ló kàn mí pẹ̀lú dọkásì she left this team more than five years ni mo ti dànù the last one we i 2019 to 20. nineteen sí twenty tó ń wáyé olówó àwọn tó mọ̀ mí á sọ fún ẹ pé tí ó bá ní báyàn ṣe kò hmm? good riddance ni gbogbo yín jẹ́ you have nothing to add to me I added to all of you you, you have virtually nothing to add to me èmi mo nírègùn lórí yín kankan nu yín bẹ́ẹ̀ ṣe pọ̀ yẹn ẹ̀ nírègùn kankan lórí mi àmọ́ mo fọwọ́ fún bàbá tó jẹ́ olórí pátápátá torí ìdọ̀tí lẹ fẹ́ gbé wá sífẹ̀ yìí ẹ ṣe lọ sábẹ́kúta ẹ ṣe lọ́bòmíì nígbà táwọn èèyàn ò ní kébékébé lọ́wọ́ ẹ lọ penetrate wọn lẹ́kọ̀ọ́ ó ṣe jẹ́ ẹ̀yìn tó ṣúlẹ̀ gbàbọ̀dé ó ṣe jẹ́ ẹ̀yìn wọ́n gbé ẹ wá láti wá fi ọkọ ní inú abúlé yín bẹ̀ kí ló ń wá wo owó tó owó tó wo tó kiri ọ̀dọ̀ ni ìyálé ẹ̀ ò ṣe máa fowó tó wo tó káàkiri wá síbẹ̀ ṣé o fẹ́ fẹ́ wọn bẹ̀ kó tún fẹ́ wọn lọ́hùn ni o ò ṣe dúró nínú abàáyín ibi tó ti fọ́kọ lọ́dọ̀ ìlejè sí kí ló ń wá wá sọ́dọ̀ ni lẹ́ẹ̀mẹwàá ìwọ ló máa gbé fọ́tò gba àwọn ìyàwó tí wọn ò ẹrí tí wọn kì í sẹlẹbírẹ̀tì ẹ ìwọ ló máa wá sọ nǹkan tí gbogbo wọn sọ fún mi mo kàn máa ń wò ẹ ni. Hmm? ó já mọ́ nǹkan kan bẹ́ẹ̀ yẹn Antoyin Pẹpẹ ó disappoint mi gidi gan ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa ma jẹ́ o kò lórúkọ méjì tó ń jẹ́ mo pèdè yìí náà fún eh, ọkọ̀ bọ́sẹ̀ lọ́sàn-án yìí mo pé gbogbo wọn wọn lè gbé fóònù ọwọ́ wọn jábọ́ tó rán rí páṣírí ti tú so ẹ̀yin ni ẹ̀yin lẹ́ni bí ẹ̀yin lẹ wà núgò tẹ́ ń unfortunately on this very one ẹ̀ lè jẹ lọ torí mo ti vouch pé ọba kọba èèyàn kéèyàn jòyè kíjòyè tó bá ba dàkásì bá a bá ti mú wọn lọ́rùn ọwọ́ báyìí lórí ọ̀rọ̀ mọ́dá kèsì tẹ pa àwọn ìdílé yẹn lẹ́kún pé wọn ò ní justice lẹ́yìn tẹ ti pa ọmọ wọn a máa gbé yín wá sórí bíbá lọ́kẹ̀sẹ̀ eh, ju bọ́sẹ̀ bó bá fẹ́ dé èèyàn lọ kírètì tíìmù ẹ̀ mo ṣe ẹyọkan yẹn fún ẹ̀ ó gbà wọ́ọ̀dù èmi mo fún ẹ̀ ó ṣí charity ìwọ̀sìn èmi yìí náà mo ní kó lọ ṣí kúwọ náà lè fi máàkì orúkọ ẹ ní ọ̀ṣun ó yẹ kó gbèdì fún mi wọ́n bá gbẹ́rù nílé yẹn wá fi géèyàn jẹ padà ọ̀dàlẹ̀ tó máa bálẹ̀ lọ mo gbogbo yín mo dá yín nù papọ̀ all together mo block Tóyìn mo block ìwọ mo block Adéfẹ́mi Tóní mo block gbogbo yín you have nothing virtually nothing to add to me listen èmi mo ní nǹkan tí mo fún yín èmi mo create team platform ground tí gbogbo yín ti pàdé èmi Àbíkẹ́ ni ẹ̀yin ò ní nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín ẹ̀ léèyàn kankan tó lè wo èmi Àbíkẹ́ lójú àfi tí tèmi bá máa wò yín lójú tẹ máa wá nǹkan tẹ máa jágbà lára mi gbogbo ètò ẹ̀rẹ̀ jágbà kò ń ṣàwọn nǹkan tí mi ò lè sọnù kí n look away from olórí ọ̀rọ̀ Dorkas we want nothing but uh, justice fáwọn ẹbí Folúṣọ ìdí tí Dorkas ṣe ń ṣá tó ń sá kíjokíjo káàkiri kò tí ì yé mi ṣẹ́yìn níjọba ni ẹ mọ̀yàn débẹ̀ ṣé ẹ mọ̀yàn débẹ̀. Mm-mm ibi tẹ́ ẹ mọ̀yàn dé lẹ́ẹ̀rọ o ẹni tẹ́ ẹ fẹ́ bá fà ẹ mọ̀ ibi tó mọ̀yàn dé ẹ mọ̀ o ṣé o rántí pé mo mọ gbogbo ibi tó yẹ o rò pé mi ò mọ̀ má fẹ́rẹ̀ ra wọn ń bẹ̀ bọ́sẹ̀ stay on your lane gbogbo yín ẹ dúró lórí ọwọ́ yín olórí oníkébékébé tó ń gbédọ̀ kásìkiri kò sí nǹkan tí bàbá máa ṣe sí nífẹ̀ẹ́ o ọ̀rọ̀ yìí ò kan ìtẹ́ ìfẹ́ kò kan ẹni ìtẹ́ kankan ọ̀rọ̀ apààyàn ni ẹni bá lọ ń pè lẹ́yìn inú yín alábòsí ni yín ọ̀tá lẹ Yorùbá ni yín ẹ allow káwọn ẹbí tó ń sunkún yẹn pa wọn fẹ́ justice kí wọ́n rí justice invitation lásán ló kọ sí jokers kí ló ń sá kíjokíjo wá bá yín tẹ́ ń ba gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ èèyàn kan náà tó bú bú bú bú bàbá ìwọ Bọ́sì àti Tóyìn ẹ ló ń sọ pé kò ń bú bàbá o ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o lọ́kàsí òpá yọ́dà Tóyìn àti olórí ẹ wá sàbújá nílé ẹjọ́ ń gbà yẹn kẹwàá sọ ohun tójú yín rí kẹwàá fọlọ́pàá lẹ́fídẹ́ǹsì sínsì tẹ́yìn ẹ yọjú wá ẹ ṣọmọ ọkọ wa kẹ yọjú àti ẹni kábíyèsí tó bá ń tì yín lẹ́yìn ẹ lọ sọ agbẹjẹ mọ́wọ́ o ẹ lọ sọ agbẹjẹ mọ́ ọwọ́ bí mo ṣe sọ yẹn we want nothing but justice for the deceased family they are crying begging Nigerians to help them to seek justice over the mysterious death of their daughter, their sister, and their mother. Omo Ọmọbìnrin bi omo mẹ́rin le ẹni tí ò bá fẹ́ fi ẹrù ẹ̀ lẹ́nu yín kojú yín dojú olójú ẹ má dúró lẹ́yìn Dorcas àfẹ̀yí tó bá fẹ́ wà ní situation ìyá Folúṣọ̀ nínú yín ní kẹ́ support Dorcas Elédùmarè àwọn tó lè ní ayé àdẹ̀jẹ̀ kó rí bẹ́ẹ̀ fún yín. bẹ́ẹ̀ bá réyàn kan tó ń ṣèkà ẹ má support wọn <coughs> eh, ọ̀rẹ́ olúwa mo èmi ti dáṣì gbogbo wọn níra wọn kò sí èyí tó kàn mí I don't look back they have nothing to add to me mo ń surprise mi pé ọmọ yìí ló lọ ń gbé gbogbo àwọn èèyàn mi ìyẹn gẹ́ amẹ́ríkà yìí òun ló lọ ń gbé gbogbo wọn pé kan join join hand pẹ̀lú òun kan gbé dọ̀kásì lọ sọ́dọ̀ òun kí lọ́ọ̀ ní fẹ́ ṣe sí ṣé bàbá ni IG ni bàbá ni ọlọ́pàá ni àbí bàbá ládájọ́ ẹ má fẹ́ rẹ̀ wàrà bàbá oní bàbá ẹ jẹ́ kan jókòó wọn jẹ́jẹ́ nínú tẹ́ wọn which tí mo ti sọ fún wọn pé sáà lórí ẹyọ kan yìí it's a case that the public has interest in and virtually no one will be allowed to truncate this justice. And I mean that by all means. I mean it with everything. Nobody will be allowed to truncate justice in this regard. So all of you should back off. Mind your businesses and allow police their way in this very one on ground. bó bá wọn dọ̀kásì kó fi ogún ọdún sá lórí ọ̀rọ̀ justice ó máa bọ́ta bọ́sẹ̀ ó mọ̀ọ́mọ̀ wá lónìí ẹni bí èèyàn lásán lásán ní ẹ dánkù i'm sure pé dọ̀kásì gan ga jù ẹ lọ you remember toro jẹ́ níbi ọmọ ẹ ti sunú ilé mi yìí rí ọmọ ẹ tó send wá láti Amẹ́ríkà ó ti sunú ilé mi rí ta ló ń bá jà ta ni sẹ́ẹ̀ tiẹ̀ ta ni sàwáwù ẹ bọ́sẹ̀ tó fi di pé wà lọ́ba bá dọ̀kásì ó ti gba nọ́mbà èèyàn olówó náà o ti kó wọn tó gbogbo àwọn pass ẹni bí inú tíìmù yìí mi ń bojú wẹ̀yìn olórí ni mí hmm? tó bá po lórí olórí dẹ̀ máa ń ni mi ò ní ìbẹ̀rù anybody mo bọ̀wọ̀ fáwọn tó yẹ kí n bọ̀wọ̀ fún kò ṣe pé bíbẹ̀rù ìwọ àti kábíyèsí dalẹ̀ tóyìn pẹ̀pẹ̀ iwo. tóyìn ìwọ ìwọ ìwọ tó pè mí níyà ẹ̀ ìwọ òjò ìbọ́sẹ̀ láti ṣeṣẹ́ bí kò ń ṣọ̀rọ̀ orí bíbáyìí bọ́sẹ̀ ló nítorí bíbà máa fi tìwọ́ tí mo pè lọ́mọ máa fi tìẹ ṣe inú ilé ẹni bí ni bọ́sẹ̀ oníkóbokòbo túlétúlé ni ògbọ́tẹ̀kù wífẹ́ yẹ gbọ́tẹ̀yẹ wá wífẹ́ kù ni túlétúlé kábíyèsí náà dẹ̀ ti gẹ̀ẹ́ṣe obìnrin pẹ̀lú ẹ̀ kọ́sí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tó fẹ́ ṣe iṣẹ́ ẹbí yẹn ó yẹ kán dá ẹ lọ́wọ́ dúró pé kí ló ń rán ọmọ yìí kí ló ń rán pẹ́pẹ́ pé kán lọ kán gbé dọ̀kásì lọ bí kò dọ̀kásì bá ro gbogbo ẹjọ́ ilé ayé yìí ṣé ọ̀ní ló máa wá di justice lọ́wọ́ torí tán bá ṣe a máa pariwo wọn síta ń bí báyìí mo ti sọ pé ní ọba ta bá bá ń ta bá bá ń di bring them here so that àwọn èèyàn á mọ̀ ìdí tí àwọn ọlọ́pàá ò ṣe fẹ́ ṣe iṣẹ́ àwọn tó lọ ń clip wings àwọn ọlọ́pàá pé kán má ṣe iṣẹ́ mọ́dà yìí kí ló wà ń di ẹ̀ ńgbà tá dédoyin tí ọ̀rọ̀ rómọ lẹ́sẹ̀ ọ̀rọ̀ Timothy gbogbo ayé gbogbo blogger ló gbé o mo ṣe bí àwọn bàbá yẹn pé má jẹ́ kán tọwọ́ yín bọ̀dọ̀tì wọ́n ti wá sọ fún mi báyìí pé wọ alábòsí ṣekúṣẹ́yẹ ìwọ tó ń rọ̀hún tó ń wí fún bí tó ń rí bí tó lọ ń sọ fọ̀hún wọ́n ní wọ́n ló gbé wá o lẹ́lẹ́ǹkejì yìí o àwọn ò mọmọ yìí rí àwọn ò close mọ́ ọmọ jágba ni kò sẹ́ni tí ò mọ̀ pé jágba bọ́lá ka tó dà pé tó bá ti ń dàgbà ibì kan wà tó ti máa fi ṣàṣemọ́ tèmi tí ẹ ò lè ṣọ̀rẹ́ ẹ má wulẹ̀ negotiate ẹ tèmi tí ẹ ò lè ṣẹ̀gbọ́n àtàbúrò mọ́ ó balẹ̀ jẹ́ jù ó ba ilẹ̀ jẹ́ jù when tó bá ṣe ń gbé eh, update gbogbo àwọn tó bú ẹ remember pé mi nìkan kọ́ ló kọlù lórí bíbà ó ní iye ọmọ ewé tó kọlù bó ṣe kọlù ya wọn náà àwọn míì inú wọn ò accept ẹ padà di ọ̀la gbogbo bí ẹsà wèrè ṣe ń ba ṣeré yẹn àwọn míì ò bá dọ̀kásì ṣeré di ọ̀la wọ́n sì ń gbé ṣépè wọ́n wà lábẹ́ fake profile gbogbo ẹ̀ ló ń affiliate wọn agency mi ò dẹ̀ owe anybody ní explanation what she service what she's getting apèpò lẹ́yìn àgbà ni ọ̀rọ̀ dọ̀kásì ó ti gbàgbé pé àwọn tó ń bọ̀ lẹ́yìn náà máa pa tòun ọ máa pa lẹ́yìn òun náà love return like I said gbogbo iṣẹ́ ibi tó ṣe ń bì báyìí ó máa kéré ẹ̀ nígbà tó bá rò pé ó yẹ kóun náà jẹ́ èèyàn láyé gbogbo àwọn ibi tó yàn gangan àwọn lẹ́gbàá tí wọ́n ti wà nú tíwọn ẹ̀rí wọn ní jẹ́ kó rí ayé gbé àtàwọn tó kù tó ṣe níbi kò lè rí ayé gbé pẹ̀lú sinmi torí ẹ lè ṣe rí mi pé mo dákẹ́ fún fún odidi ọdún méjì all of you were here that I was quiet for a whole two years while this girl was maligning me tó ń sọ ilé orúkọ mi tó pé gbogbo ẹni tó bá ti rí mọ́ mi ni wọ́n ń gbé that is their star tó ń bá ríyàn mọ́yàn wọ́n á máa bú wọn ni àmọ́ ìjẹ́ ó yọ nǹkan kan lára mi kò yọ o tó bá tún blọ́ọ̀gì mi tán á sẹ̀ǹdì ẹ̀ sáwọn tiẹ̀ wọ́n á lọ sẹ̀ǹdì ẹ̀ sí bàbá bàbá tún sọ pé ń gbọ́ tó wo eléyìí ó dẹ̀ ti yé mi mo kàn máa sọ fún wo I don't have interest ẹ sọ fún àwọn tó sẹ̀ǹdì ẹ̀ sí pé kán lọ ṣọ́gbà wọn mi kì í sọ jù bẹ́ẹ̀ lọ ẹsà anybody to send relay sí yín nípa mi wọ́n ní mission tell them to go and mind their business that's all i say cause èmi mọ̀ bẹ́ package manipulation social media lè má yé àwọn àmọ́ so therefore none of you should stand in the way of justice Any bí E ite ma rigba no le rigba ni lè rí gbà yín ká dúpẹ́ fọ́lọ́run pa àṣírí fún yín kọjá báyìí ẹ bá gbà tán kẹ́ fi rí àwa tá a ni bọ́lọ́run bá àmọ́ Ọlọ́run ò jọ yín hmm? òré mo ṣe fẹ́ yín mo ṣe fẹ́ yín o òré mo ṣe fẹ́ yín Bàsírátù èmi Àbíkẹ́ bí ò sí kú létòde ò pa ni bẹ́ẹ̀ bá rẹ òbí sẹ́mi Ọlọ́run wá jẹ́ yín ní ìyàwó bẹ́ẹ̀ bá rú òbí rò mí Ọlọ́run á jẹ yín yà á dàbí bí ò bá ṣoore mo ṣe fún yín lókun bó bá jóre mo ṣe fún yín ó di dandan kí gbogbo ọjọ́ tẹ́ ẹ bá robi rò mí kọ́lọ̀ ń bá mi dojú tì yín kó fa ojú yín ya pẹ́rẹpẹ́rẹ kó ṣẹ̀sìn yín láàrin ọjà ẹ lè rólóore mọ́ láyé yín wọ́n ṣe oore kan fún yín ẹlẹ́ẹ̀ máa mi sí òsì pé ẹ nídìí mímọ́ ṣẹ́ tí mọ̀ mí tẹ́ tún máa nídìí tó tún ń bọ̀ ẹ nírègùn mi mo nírègùn yín mo ń tẹnu mọ́ fún yín ẹ yé pè káàkiri láwọn lọ́balọ́ba mọ́ ẹ jẹ́ kí dọ̀kásì lọ fojú bá ọ̀dọ̀ àwọn ọlọ́pàá and ẹ̀yin ọlọ́pàá náà ẹ má dojú tì wá by listening to eh, ẹni lọ́balọ́ba kò sí èyí tó kan lọ́balọ́ba níjòyè níjòyè kankan lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn you are doing your investigation questioning ni ẹ ti kọ́ síbi tí ilẹ̀ kó dáhùn sí kí ló ṣe kan ọ̀rọ̀ lágbájá kan pè yín tàmẹ̀dú pè yín what do you have to say to the deceased family tẹ promise ni justice pé máa ṣe findings yín ta làwọn rédèrèdè rọrùn tí wọ́n ń pè yín lọ́tún lọ́sì that means pé wọ́n ti mú ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ personalize sáwọn ìgbólé àwọn ibi tẹ́ ẹ sì fẹ́ personalize sí yẹn kó lè work òkété mi ò lè bá ẹ ní nǹkan kan ṣe jẹ́ kán fún ẹ lóyè nífẹ̀ẹ́ ó máa wà lára àwọn tí máa yàn lọ́ta tẹ́ pé tí n bá ń bọ̀ máa fojú pàyà láyà ẹ̀rẹ́ bí ẹ̀mpó exist mi nítorí ẹ̀ fi bẹ́lẹ̀ pọ̀ mi ò mọ̀ ìyá ẹ̀ bóyá àwọn èèyàn kan gbé ẹ wá àbí wọ́n fi ẹ́ ṣàtàché wá ilé bọ́sẹ̀ fúnra rẹ̀ ò débẹ̀ ní kó padà lọ sí ààfin wọn lọ́hùn ìyáálé ò kì í yọjú ọ̀ràn káàkiri òun yìí náà ní chọ́chọ́chọ́ everywhere i don't roll with such person ọlọ́wọ́ síbì kan náà tẹ́ fẹ́ gbé ló mú wá so gbogbo ohun tí n bá ṣe fún indirectly ọlọ́wọ́ síbí ló ṣe fún àmọ́ ọjọ́ tó o bá dánwò má wá sẹ́kọ̀ọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ pé tó o bá dánwò kúrò lọ gbé ọmọ mi wọ́n á gbé ẹ o bó ṣe jó lórí ọba tó wàá wà lágbọ̀n wọ́n á gbé ẹ kò sí bó ṣe mọ̀ ṣe ìwọ answer to the harassment on ground ìwọ náà answer to gbogbo nǹkan tó ṣe Ọlọ́run yóò yá láyà ìpínlá kò bàbá ẹ tí ò dánwò níjọ́ Friday lọgbọlọpọ olóṣè òfọlọpàá ní chẹńjì èlò láti Amẹ́ríkà kan wá gbé ta ni Ọlọ́run ló máa bá tiẹ̀ jẹ́ ò ní ṣe oríire bọ́sẹ̀ wàá ṣòfò ni ò ní nísinmi kí ló wá káàkiri kí ló ń jó ẹ lọ́wọ́ wà á tẹ́ fi àtẹ́tẹ́ dì í ó yá wèrè ni ó conspire pẹ̀lú apààyàn òun tí o kété òun empower ẹ̀ gbogbo yín conspire pẹ̀lú ẹ̀ láti máa ṣeṣẹ́ bí ọlọ́run ló máa wá wàhálà tí òun ṣe tiẹ̀ sí ẹ lágbádá jókòó ara ẹ jẹ́ kókó sì lọ gbogbo ayé ló ń wo kéèsì tó wà nílẹ̀ yìí we are not letting it go. tó sí ẹ ẹ yín dé yín tó bá yà yín. We want to know what is happening to the case on ground and the police owe us that you know, explanation. For all of you that Dockers have approached, are you in the place of the police? Are you in the place of the judge? Are you the court? Tell her, this is a mother case. Eh, Any anything to do with it. I have warned Bugbawan to lob around. It is not my doing. I am not the one that will call the police. I don't even have the power to tell the police pé ẹ case yẹn o, ẹ junu. Ṣé mo mọ̀ nu Dorcas mo mọ̀ ohun tó ṣe fọ́mọ lọ́mọ lóòótọ́. Mo mọ̀ bí ó ṣe jẹ́ bọ́mọ February Ti o on file on bail ó jọ́ǹpù bí òní bá ṣe wà yín sí pé òun lọ gbé ọmọ tó kù yìí wá ìgbà tó tó jẹ́wọ́ pé òun mọbi tó wà ọ̀dẹ̀ ní lọ gbé ọmọ wá ọ̀tọ̀ ní sítórì tó ń sọ fẹ́yìn wèrè ẹ̀yin olórí burúkú alábòsí àbòsí payín pàbòsí máa tún yín ká tẹ máa ṣẹ̀sìn ara yín gbẹ̀yìn gbẹ̀yìn lọ gbé ọmọ wá níbi tó gbé sí lọ́lọ́pàá sọ how come lọ gbé ọmọ wá ó di pé ọmọ kúkú òjijì and that happened to be the only surviving um, um, um, um, um, um, primary witness to the case. It was Dorcas that first alleged. Gbogbo ọ̀rọ̀ òṣì tó ń pa káàkiri ọ̀dọ̀ àwọn bàbá yẹn torí mò bi wọ́n pé ǹjẹ́ ó jẹ́wọ́ fún yín gbogbo allegations tóun kọ́kọ́ ṣe fún wa bóun ṣe bà wá lórúkọ jẹ́ ǹjẹ́ ó sọ fún yín pé òun sọ pé àwọn kan lọ jí ọmọ gbé mò ń bọ̀. ǹjẹ́ ó sọ fún yín pé kọ́mọ yẹn tó kú rárá lòun ti allege àwa ní kidnapper so what are you talking about She crazy na basic gbogbo yín. ẹ jí olórí burúkú tẹ́ pa àwọn. àbí òun kọ́ ló ń sọ̀rọ̀ ni ọmọ wèrè yìí ìyá àbẹjọ ìkú ń o. bí o bá ń ni àwọn ọmọ ìbejì tẹ́ jí olórí burúkú tẹ́ pa àwọn tó fẹ́ rà lọ́wọ́ yín wọ́n ti ń pè tán ti ń pè ẹ ló ẹ ibo làwọn ọbẹ olórí ibú ó lè olórí burúkú Yéwándé. so ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀. wọ́n fẹ́ lọ jí ọmọ gbé. ṣẹgbọ́n ó tún change wọ́n fẹ́ lọ ẹ̀yin ilé ẹjọ́ ọmọ gbé ó lóun tún gbọ́ pé àwọn tá a fẹ́ ta ọmọ fún so ìwọ bọ́sẹ̀